àṣẹ ilé ìtẹ́ ẹ tún fẹ́ gbọ́ yìí ó tún jinlẹ̀ o tó ẹ ṣáà farabalẹ̀ dáadáa ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kí a bẹ̀rẹ̀ sí ní túṣu ní àtú désàlẹ̀ ìkòkò ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù ọba ayérayé ọlọ́run tó ń jẹ́ èmi ni a gbé ọ̀gá ìwọ kúkú ló ti ń fi ìjìnlẹ̀ hàn wá láti ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí wá torí pé àṣírí ohun ìkọ̀kọ̀ ohun ìjìnlẹ̀ tó farapamọ́ síbi kọ̀lọ̀ kọ́lọ́ àti kọ́lọ́fín ayé kedere gbangba ni lójú rẹ̀ ṣùgbọ́n àṣírí rẹ̀ a máa bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ a dúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ yànda fún wa láti lè jẹ́ agbẹnusọ fún yín nípa èyí tí ẹ̀ ń bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀ mo wá gbàdúrà ohun tẹ́ ẹ fẹ́ kí àwọn ènìyàn gbọ́ gangan gangan bàbá ẹ sọ jáde a ò fẹ́ kí ẹran ara darapọ̀ mọ́ ohunkóhun ìwọ ni ọ̀rọ̀ olúwa sọra rẹ jáde gbogbo ipá àti agbára ẹ̀mí tàbí ẹnikẹ́ni tó lè fẹ́ gbógun lórí àwọn ìjìnlẹ̀ àṣírí tó oníkàámọ́ túwọ̀n yìí jẹ́ kírú ẹ̀ dábẹ́ jẹ́ kan ṣera wọn olúwa fi ògo rẹ̀ hàn gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí ẹ ó ní ìfọwọ́bà ọlọ́run lọ́nà àrà àtọ̀ ọlọ́run yóò ṣiṣẹ́ nínú ayé yín lórúkọ jésù iṣẹ́ ìránṣẹ́ yìí yóò fún yín ní ìṣíníyè ńlá èyí tí yóò mú yín lọ sí ibi gíga ògo láti jáde kúrò nínú ìgbèkùn àwọn ẹni ibi ayé ọlọ́run gbọ́ àdúrà náà lórúkọ jésù olúwa wa àmín ògo ni fún orúkọ olúwa gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run mo kí yín lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe sọ àkórí iṣẹ́ ìránṣẹ́ ilé tí ẹ fẹ́ gbọ́ yìí ó lágbára díẹ̀ òun náà sì ni mo pè ní àwọn símónì oṣó nínú ṣọ́ọ̀ṣì àti jésébélì àjẹ́ nínú ìjọ àwọn símónì oṣó nínú ṣọ́ọ̀ṣì àti jésébélì àjẹ́ nínú ìjọ ọlọ́run ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn ìjìnlẹ̀ rẹ o mo bẹ̀ yín ẹ̀yin ẹni ẹ̀mí gbogbo ohun tí ẹ̀ ń gbọ́ lónìí ẹ gbé wọnú ẹ̀mí torí àwọn nǹkan kan abàmì kan wà tó wà sensitive tí màá mẹ́nu kàn àwọn òtítọ́ kan wà tó dangerous tí màá mẹ́nu kàn ṣùgbọ́n ẹ gbé wọnú ẹ̀mí yẹ́sà ṣe rí ọ̀tá tó bá ń gbógun tìyàn láti òkèèrè rere ìwọ̀nba ogun ló lè kó jàyàn ọ̀tá tó súnmọ́ yàn pẹ́típẹ́ ó dangerous ju ọ̀tá tó wà ní ibi tó jìnnà lọ ọ̀tá téèyàn mọ̀ pé ọ̀tá rèé ó sì tún yá ṣùgbọ́n ọ̀tá téèyàn ń bá gbélé tí ènìyàn ò sì mọ̀ pé ọ̀tá ni kódà téèyàn tún rò pé ọ̀rẹ́ ni àwọn yẹn ló dangerous jù ibẹ̀dẹ̀ ládé yìí <laughs> ṣe rí kò sí chọ́ọ̀chì kankan tí àwọn àjẹ́ ò sí níbẹ̀ ẹ farabalẹ̀ dáadáa kò sí chọ́ọ̀chì kankan tí àwọn aṣojú báwọn àjẹ́ ò sí níbẹ̀ representative àjẹ́ máa wà níbẹ̀ agent àwọn àjẹ́ máa wà kò sí chọ́ọ̀chì náà ẹ lọ wádìí tí mo sọ yìí dáadáa ìjìnlẹ̀ ni lóòótọ́ ẹni tí kì bá ń ṣe ni ẹ̀mí kò lè yé torí ọ̀rọ̀ ẹ̀mí rèé ẹ lọ sí Deeper Life àwọn àjẹ́ wà ń bẹ̀ ẹ lọ sí Mountain of Fire àwọn àjẹ́ wà ń bẹ̀ ẹ lọ sí Redeem àwọn àjẹ́ wà ń bẹ̀ CAC kò sí ìjọ náà kódà kí àwọn chọ́ọ̀chì náà kán mọ́ ju fifteen lọ àjẹ́ máa wà nù wọn tàbá sojú àjẹ́ ìjìnlẹ̀ rèé o nígbà tó di ọjọ́ kan Job chapter one verse six àwọn ọmọ ọlọ́run ń péjọ pọ̀ níwájú ọlọ́run sátánì sì wà pẹ̀lú wọn olúwa sì bi sátánì wípé níbo ni ìwọ ti wá because òkè ń ṣara wa àwọn ọmọ ọlọ́run ló péjọ pọ̀ síbí àwọn ọmọ ọlọ́run ló ń ṣe meeting àwọn ọmọ ọlọ́run ló ń ṣe fellowship àwọn ọmọ ọlọ́run ló ń gbàdúrà àwọn ọmọ ọlọ́run ló ló ń jíròrò ìwọ sátánì kí ló wá wá ẹ̀mọ́ gbọ́ èsì tó sọ o nígbà náà ni sátánì dá olúwa lóhùn wípé ní ìlọsíwá sẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìnkèrindò nínú rẹ̀ <laughs> abájọ ẹtújẹ fífi kan yìí ní báíbù Jeremiah chapter five verse twenty-six nítorí láàárín ènìyàn mi ni a rí ènìyàn ìkà láàárín àwọn ènìyàn mi ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Jeremiah chapter five verse twenty six láàárín àwọn ènìyàn ọlọ́run nítorí láàárín ènìyàn mi ní a rí ènìyàn ìkà wọ́n ń wò káàkiri bọ́dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn monitoring spirit ni wọ́n nínú church ẹ̀yin pásítọ̀ ẹ má fi mẹ́sẹ̀gì ṣeré gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ má fi mẹ́sẹ̀gì ṣeré wọ́n ń wò káàkiri bíi bíba ẹni tí ń dẹ ẹyẹ ẹ wo bí wọ́n ṣe describe wọn bí ẹni tó ń ṣọ́ ẹyẹ ìkà ni wọ́n wọn bá tọ́lọ́run wá nu church wọn bá ìgbàlá ọkàn wá nu church wọn bá ìwòsàn wá nu church wọn bá àlàáfíà wá nu church wọn dọdẹ wá ní gbogbo àwọn ìkà monitoring spirit aṣojú èṣù àwọn àjẹ́ àwọn símọ́nì oṣó tí wọ́n wà nínú àwọn chọ́ọ̀chì wọ̀nyí lórúkọ Jésù ẹ̀mí mọ́ kó tú wọn láṣìírí wọ́n dẹ okùn wọ́n mú ènìyàn ṣẹ́rí bẹ́yẹn okùn tí wọn kì í ṣe ẹyẹ náà mú èèyàn náà mú wọ́n dẹ okùn English Bible sọ yìí pé they set a trap they catch men ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ notice eléyìí ṣẹ́rí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ wà very careful kẹ́dẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì dáadáa torí màá tú àṣírí àwọn àjẹ́ nínú church wọ́n wà káàkiri èyí ibi tán dẹ̀ bá ṣẹ́ dé ó ti tó ìkà ni wọ́n àwọn àjẹ́ nínú church wọ́n ti destroy destiny ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yes sir ọ̀tá tó bá wà lóde church ṣe bá mọ̀mọ́ pátá nìyẹn but àwọn ọ̀tá tó wà nínú church bó o la ṣe lè sá fún wọn ìgbà míì wọ́n ti wọ́n ti àwọn ọ̀tá wọ̀nyí àwọn àjẹ́ yìí wọ́n ti gain entrance sórí pẹpẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó jẹ́ àjẹ́ nínú ilé ọlọ́run wọ̀nyí àwọn náà ni wọ́n wà ní àwọn position tó lágbára nínú church ìyá àjọ tó jẹ́ ìyá àjẹ́ àwọn díkìn tó yẹ pọ́wọ́ wọn ò mọ́ àwọn díkínẹ́sì tó yẹ pọ́wọ́ wọn ò mọ́ tọ́ndẹ̀ wà irú wọn làwọn kan máa ń pè ní ogun ènìyàn mímọ́ èmi ò kí ń pè wọ́n lógun ní ènìyàn mímọ́ torí ènìyàn mímọ́ ò lè ṣe kà èmi pè wọ́n ní àwọn ọ̀tá alájọgbé bíbélì ẹ ṣọ́ra o ẹ̀yin ọmọ ìgbàlà ẹ ṣọ́ra o gbogbo èèyàn tó wà nínú chọ́ọ̀chì kọ́ lè yan ọlọ́run o wípé ẹnìkan ti múra kankan kan ó máa dúró àgbà ó ríran kò túmọ̀ sí pọ́mọ ọlọ́run ni o ẹ ṣọ́ra o ẹ̀yin pásítọ̀ ẹ ṣọ́ra o kì í ṣe gbogbo ènìyàn tó nítara lọmọ ọlọ́run o àìmọye àwọn ìyá àjẹ́ tó sì tún nítara síṣẹ́ olúwa èèyàn lè pẹ́ bíi pẹpẹ nínú ilé olúwa láì ṣe kó dà tún bí ó ti pẹ́ bíi pẹpẹ nínú ṣọ́ọ̀ṣì láì bọ́ nìgín irú wọn rèé wọn máa ń gbárùkù ti ti ṣe olúwa ṣùgbọ́n ibèlì sọ pé wọ́n dọdẹ ọkàn wá ní o wọ́n dẹ àwọn sílẹ̀ èèyàn náà fẹ́ fi mú o ẹ má gbàgbé Jeremiah chapter five verse twenty six o láàárín àwọn ènìyàn mi la rí àwọn ìkà náà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àjẹ́ nínú church ipa méjì ni wọ́n pín sí àwọn ipa àkọ́kọ́ ni àwọn àjẹ́ ẹlẹ́yẹ nínú church àwọn àjẹ́ ẹlẹ́yẹ nínú church yes àwọn àdé àwọn classical witch nínú church ṣe rí àwọn classical witch nínú church wọ́n pọ̀ o tó jẹ́ pé àwọn yẹn àjẹ́ tó lẹ́yẹ ni wọ́n nínú church tí wọ́n ń fò gẹ́gẹ́ bí onísọjí mo ti bárú wọn pàdé gidi wọ́n ti invite mi sọ́pọ̀lọpọ̀ àwọn church rí tó jẹ́ pé church ńlá ni ṣùgbọ́n tí olúwa ṣí mi lójú tí mo rí pé àwọn àjẹ́ wọn ti gbilẹ̀ gan níbẹ̀. náà ẹ wo kíní kàkẹ́ bá a lè mọ̀ yín pé àwọn àjẹ́ máa ń wà nínú church ẹ wo Revelation chapter two láti verse twenty to twenty three ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ ìwọ olùṣọ́ àgùntàn ìjọ èyí ni mo rí wí sí ọ ìwọ áńgẹ́lì ìjọ nítorí tí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nì jésébélì ta ni jésébélì ṣe bí wọn wá mọ̀ pa jẹ́ ni jésébélì àjẹ́ ẹlẹ́yẹ ni jésébélì òun ló dúró ti ọkọ ẹ̀ arábù ó tì í títí ó ṣe tì í ṣìṣe ẹ má gbà pé pé jésébélì nínú bíbélì ẹ rí wípé ajá ló jòkú ẹgbẹ́ ìkà ni jésébélì ó ní nítorí tí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin ní jésébélì ẹ wá wo jésébélì o tí ó pe ara rẹ̀ ní wòlíì <laughs> jésébélì tó pe rẹ̀ ní wòlíì àjẹ́ tó pe rẹ̀ ní wòlíì ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà iṣẹ́ tán bá wà ní chọ́ọ̀chì nìyẹn o èmi sì fi sáà fún láti ronú pìwàdà ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ò fẹ́ kú àwọn àjẹ́ bí kò ṣe pé kí gbogbo wọn ronú pìwàdà èmi fún láàyè kó ronú pìwàdà kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀ kíyèsí èmi ò gbé e sọ sí orí àkéte àti àwọn tí ń bá a ṣe panṣágà ni èmi ò fi sínú ìpọ́njú ńlá bí kò ṣe bí wọ́n bá ronúpìwàdà iṣẹ́ wọn verse twenty three èmi ò sì fi ikú pa àwọn ọmọ rẹ̀ yes ó láwọn ọmọ ó láwọn ọmọ àwọn àwọn àwọn àwọn ọmọ àjẹ́ ọ̀run àtàwọn ó ní ó láwọn biological children tó yẹ pé àjẹ́ náà ni wọ́n ó ní àwọn àwọn spiritual children in fact àwọn àjẹ́ nínú church wọ́n máa ń láwọn ọmọ gan tó rọ́ mọ́ ní disciple yes sir àwọn àjẹ́ nínú church wọ́n ṣe evangelism ju àwọn èèyàn gidi lọ ju àwọn ọmọ ọlọ́run gidi lọ èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àtọkàn yes ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ni ò wádìí inú hàn lé àwa èèyàn ni wá àwa ò lè wádìí inú àlè wádìí ọkàn ṣùgbọ́n ọlọ́run ẹ̀mí mímọ́ a máa wádìí inú a máa wádìí ọkàn èmi ó sì fi fún olúkúlùkù yìí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ àwọn àwọn àjẹ́ nínú ilé olúwa àwọn àjẹ́ nínú ilé olúwa àwọn àjẹ́ mímọ́ <laughs> ìdí tí wọ́n yẹ pé wọ́n lájẹ́ mímọ́ ò ní wípé àwọn ò kì í ṣe àwọn à ń ṣàjẹ kúrúkùrùkúrù àwọn àjẹ orí pẹpẹ ni wọ́n àwọn àjẹ inú ilé olúwa ni àwọn àjẹ tó ti ká gbogbo bíbélì sórí àwọn àjẹ tó ti di díkínẹ́sì àwọn àjẹ tó ti màdúrà àgbà àwọn àjẹ tó ń ríran àwọn àjẹ tó ń sàsọtẹ́lẹ̀ àwọn àjẹ tó ń ṣe deliverance fẹ́ oh God àwọn àjẹ tó ti rápálá tó ti dìyàwó pásítọ̀ àwọn àjẹ́ tó ti rápálá tó ti ráàyè gorí pẹpẹ àwọn wọ̀nyí wọ́n wà káàkiri ṣe rí ẹ̀yin pásítọ̀ ẹ wá gbọ́ ilé ṣe rí tó jàjẹ́ nínú church àwọn ló máa ń nítara ju àwọn ọmọ ọlọ́run tòótọ́ lọ ẹ lọ wádìí tí mo sọ yìí àwọn wọ́n máa ń ṣe ìfífúnni gan-an wọ́n dẹ̀ máa ń lọ́yàyà àwọn àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì wọ́n máa ń lẹ́mìí ìrẹ̀lẹ̀ àdábọ̀wọ́ ìrẹ̀lẹ̀ tó yẹ pé kẹ́ ẹ tó wí kẹ́ ẹ tó fọ̀ wọ́n ti kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bí pásítọ̀ ò ní ká dìde wọn ò ní dìde wọ́n lè má kúnlẹ̀ fọkàn wọn nulẹ̀ o ṣùgbọ́n wọ́n kúnlẹ̀ fún pásítọ̀ kódà kí pásítọ̀ náà kọ́ mọ́ ju ẹgbẹ́ ọmọ àbígbẹ̀yìn wọn lọ wọ́n kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì àwọn àjẹ́ ẹnu ṣọ́ọ̀ṣì wọ́n máa ń níta ara ṣiṣẹ́ olúwa débi pé tí pásítọ̀ ò bá ṣọ́ra àwọn àjẹ́ ẹnu ṣọ́ọ̀ṣì ni ó yàn tí ó mọ sáfù oníkọ̀mùnìyàn <laughs> àìmọye church tó yẹ pé àwọn àjẹ́ ló ń sáfù holy communion níbẹ̀ tí pásítọ̀ ò dẹ̀ mọ̀ àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì burú débi wípé wọ́n lè máa interpret fún pásítọ̀ for many years kí pásítọ̀ mọ́ dẹ̀ mọ̀ bá jẹ́ ni wọ́n in fact ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló wà tó yẹ pé àjẹ́ níyàwó wọn tí wọn ò sì tètè mọ̀ in fact àwọn kan sì wà báyìí tó yẹ pé pásítọ̀ ni wọ́n wòlíì ni wọ́n àjẹ́ níyàwó wọn ṣùgbọ́n àwọn gangan ò tí ì mọ̀ bá jẹ́ níyàwó àwọn àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì burú débi wípé tán bá ń pè sọjí àwọn ni ó tètè dé iṣẹ́ àwọn òkùnkùn rèé àrékèrèkè burúkú ni fún àpẹẹrẹ ẹ̀yin ẹ wo tìyálé tìyàwó ìyálé kò lájẹ́ àjẹ́ níyàwó ìyàwó ló jàjẹ́ ẹlẹ́yẹ ẹ mọ̀ gbọ́ o ìyàwó tó jàjẹ́ òun ló múra sí ṣọ́ọ̀ṣì kankankankankankan tó ń wá sí ṣọ́ọ̀ṣì òun ni kì í pa ṣọ́ọ̀ṣì jẹ òun ló dẹ̀ súnmọ́ pásítọ̀ jù ṣé ìyálé tí kì í ṣàjẹ́ òun ò ní wá ṣọ́ọ̀ṣì kódà tán bá ní ká ń gbàdúrà kò kà á sí kèké ní wàá sọ jí tán bá ní ká ń gbàwẹ̀ á lóun ò lè gbàwẹ̀ kò sì lájẹ́ ṣé wàá rí àjẹ́ tó ìyàwó tó jẹ́ àjẹ́ òun ló máa fi ẹ̀mí ìrẹ̀wẹ̀sì mú ìyáálé tí kì í ṣàjẹ́ ló máa fi ẹ̀mí ìrẹ̀wẹ̀sì rín mọ́lẹ̀ òun ló máa mí bìmí sí burúkú sí tí ò ṣe ní ká tọ́ọ̀chì sí ìyí tó wá jájẹ́ gangan gangan tó jẹ́ ìyàwó òun ni ó tún mọ lọ fẹjọ́ ìyálé ẹ̀sùn pásítọ̀ wípé dáàdi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ o ẹ mọ̀ pé mi kúkú ní mi lẹ́yìn bíbélì tí mo gbójúlé ẹ ọlọ́nà dẹ̀ mo gbójúlé ṣùgbọ́n ìyálé mi yẹn ẹ bá ń gbàdúrà sí èṣù ni o ẹ̀yin náà rí pé kì í wá chọ́ọ̀chì ṣéyàn gidi ni kì í wá chọ́ọ̀chì gbàdúrà tá a ṣe ní last week kì í ṣe gbóná tó tẹ́mi ọlọ́run ní kí gbogbo àmọ́ kúkú sọ fún pé kó wá kó wá kò ní wá o dáàdi ẹ bá ń dáná sun ẹ dádì náà tí ò sí nínú ẹ̀mí yóò mọ gbàdúrà against ìyálé àjẹ́ ò tún mọ ran níṣẹ́ ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tí kò ní ẹ̀mí mímọ́ ni wọ́n ti di ọmọ ìránṣẹ́ fáwọn àjẹ́ tó wà nínú chọ́ọ̀chì àjẹ́ ni ó tún máa sọ pé kí pásítọ̀ bá ń gbàdúrà against ẹni tí kì í ṣàjẹ́ nígbà tó bá lè ti fún pásítọ̀ lówó pásítọ̀ náà ó kí àdúrà mọ́lẹ̀ láì fẹ̀mí wádìí ẹ̀yin ènìyàn ọlọ́run àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ rèé o nígbà míì àwọn àjẹ́ tó wà nínú church ìdí tó ṣe dangerous ju àwọn àjẹ́ òde lọ òun ni wípé táwọn àjẹ́ nínú church bá fẹ́ ṣiṣẹ́ burúkú nínú ayé àwọn member church tàbí nínú ayé ìyàwó pastor tàbí nínú ayé ọmọ pastor ẹ mọ gbọ́ mẹ́tọ̀dù wọn o ẹ mọ gbọ́ o àjẹ́ ni o member church dẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ ibi kan nínú church yẹn náà kó tó lọ ṣiṣẹ́ ibi yẹn á wá wá owó tó dáa sínú envelope owó tó nítumọ̀ pásítọ̀ pàápàá ìlú tó bá ti rí pé pásítọ̀ tó rí pé pásítọ̀ fẹ́ràn owó á owó tó pọ̀ sínú envelope á lé ó lè ra àwọn gift kan náà àìmọ̀gbọ́n o á wá lọ kúnlẹ̀ síwájú pásítọ̀ dáàdì mo kàn ní gbé kínní fún yín ẹ bá mi manage envelope funfun yìí àwọn ẹ̀bùn yín náà dáàdì ẹ bá mi manage ẹ̀ dáàdì ẹ̀ ó ṣe jẹ́ wọ nìkan aṣáà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì táwọn ọmọ ìfífúnni ń ṣe ẹ̀yin nìkan náà lè máa ń ṣèfífúnni làbàkúnlẹ̀ àdádì ẹ mọ wọrí ẹ ṣá gbàdúrà fún mi ẹ gbàdúrà fún mi ẹ ní kọlọ́n ṣàmọ sọ mi kó mọ̀ jẹ́ ká ṣírí mi tú kọlọ́n sì mọ ràn mí lọ́wọ́ ẹ̀bẹ̀ àdúrà mi náà ní ẹ̀dádì ẹ bá ń mánéjì kíní ẹ bá ń fọwọ́ bà ẹ̀dádì ló bá bẹ̀rẹ̀ àdúrà lórúkọ Jésù mo fi ìpè mi gbàdúrà fún ọ àṣírí ẹ ò ní tú àṣírí ẹ ò ní tú lónà mo sàmì lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó lànà fún ọ lónà mo sàmì àjẹ́ tó fẹ́ ṣiṣẹ́ ibi nínú church tó dẹ̀ fún pásítọ̀ lówó tí pastor? tí ò gbọ́rọ̀ náà wọnú ẹ̀mí lọ pásítọ̀ náà ló ń fi àdúrà ran àjẹ́ yẹn lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ pastor, mi kò sí tí ò lè jẹ́ kò sí ọwọ́ ẹni tí ò ti lè gba nǹkan jẹ́ àníṣe máa fún wa ni àyà sí mọ́ àwọn nǹkan kan wà tó ẹ pé kò sí bó ṣe lè yà á sí mímọ́ tó kì í ṣe gbogbo nǹkan tó lòdì ló máa ń pààyàn ìmí wà tó yẹ pé tó o bá ṣọ́ra tó bá ń jẹrú nǹkan bẹ́ẹ̀ yóò mọ kó rẹ̀wẹ̀sì bá ọ òun lọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ nínú church ẹ̀ rí pé ẹ̀ rí nígbà mí àwọn pásítọ̀ yẹn gan àwọn àti wọ́n àti suppress ẹ̀ wọ́n àti fọ́ lójú wọ́n àti rá níyè tó yẹ pé n tó yẹ kó rí kò ní rí n tó yẹ kó mọ̀ kò ní mọ̀ ẹ̀yin pásítọ̀ ẹ ṣọ́ra fún nǹkan jíjẹ ẹ ṣọ́ra fún nǹkan gbígbà ọ̀pọ̀lọpọ̀ níbi àìkíyèsára níbi nǹkan jíjẹ wọ́n ti tẹnu gbó bí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ti tẹnu fàya bí ọ̀bẹ àwọn nǹkan wọ̀nyí ìjìnlẹ̀ ni o àwọn ẹni ẹ̀mí lòye ẹ̀mí ayé o mo bẹ̀ yín gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ má fi ọ̀rọ̀ yìí ṣeré ẹ̀yin ènìyàn ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àjẹ́ tó wà nínú chọ́ọ̀chì tí pásítọ̀ ò bá ṣọ́ra kó wà nínú ẹ̀mí kó jẹ́ kẹ́mi mọ́ tọ́hún sọ́nà àwọn àjẹ́ inú ṣọ́ọ̀ṣì máa ń fẹ́ wà nínú prayer band in fact àjẹ́ tó bá sharp nínú church gbogbo àwọn department ló máa fẹ́ wà ló máa fẹ́ wà ìdí ni wípé monitoring spirit ni iṣẹ́ ló wá ṣe so wàá fẹ́ mọ̀ pé kí náà ń ṣe nínú prayer band kí náà ń ṣe nínú nínú kwaya kí náà ń ṣe nínú ọ̀ṣà kí náà ń ṣe nínú workers kí náà ń ṣe nínú committee ìjọ àwọn welfare committee kọ́ gbogbo ẹ̀ ló máa tọ́wò kì í ṣojú lásán o ó ń dẹyìn ni o ó ń wo bí tó máa gbà wọlé sí yín lára ni o kì í ṣojú lásán o gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹlẹ̀ nínú church tí ọ̀pọ̀lọpọ̀ pastor ò dẹ̀ fura sí ẹ ṣọ́ra ẹ̀yin pásítọ̀ ẹ béèrè fún agbára ìmẹ̀mí yàtọ̀ ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ kí ẹ sì jẹ́ alágbára nínú olúwa ẹ̀yin ènìyàn ọlọ́run mo lọ ṣe prógrámù ìṣọ́ kan nínú church kan wọ́n invite mi síbẹ̀ ni ìṣọ́ ọjọ́ kan náà ni wọ́n dẹ̀ sọ pé à ẹjọ́ ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ pé fún deliverance mo bá lọ bẹ̀ nígbà tá a débẹ̀ a ṣe program in fact ọlọ́run ṣiṣẹ́ aṣáàdùpẹ́ nígbà táwa ṣe tá a bá sẹ́yìn rẹ̀ ti sọ fún pé kí n jọ pé màá bá wọn ṣe kánsẹ́lì fáwọn èèyàn o mo dẹ̀ parí ní nǹkan bíi four mo ní ok no problem ẹ jẹ́ n jáde síta náà kí n ti gbatẹ́gùn fresh air ní ẹgbẹ́ kan níta àwọn bàbá ń gbé chia síbẹ̀ pé ó yá tẹ́ bá ṣe orí ọ̀fẹ́ tán màá rà wọ́n tó yẹ kí n rí kó tó di pé mi gun kẹ́tẹ́kẹ́tẹ́ kí n tó padà síbi tí mo ti wá ibi tí wọ́n ti ṣorí ọ̀fẹ́ tí gbogbo wọn ti ń kí aleluya hallelujah méje tí gbogbo wọn ń kí láti round up program yẹn òun ni mo gbọ́ tí obìnrin kan ń fèdè fọ̀ olúwa sì ṣí mi létí mo bá pe pásítọ̀ yẹn mo ní yẹsà ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ ohun ìfèdè fọ̀ tí mò ń gbọ́ yẹn ta lẹni tó ń fèdè fọ̀ yẹn wọ́n ní mọ́mi lágbájá ni mo ní ẹ lọ pè wá náà bá padà wà á náà ní à ah, ipò mọ wà nínú ẹ̀mí o ti wà nínú ẹ̀mí o ní ó wà nínú ẹ̀mí ẹ lọ yọ jáde láti inú ẹ̀mí kẹmọ mo mo fẹ́ rí obìnrin ìfèdèfọ̀ tí mò ń gbọ́ yìí mo fẹ́ rí ẹni tó ń fèdèfọ̀ yẹn nígbà tán mú mọ́mì yìí dé mo bá rí wọn mo bá kí wọn mọ́mì ẹ káàárọ̀ máa o mo ní yes ma òrìṣà wo ni wọ́n ń bọ nínú ìdílé yín tí ẹ̀mí máa ń gbé wọn níbẹ̀ obìnrin yẹn ó wò títí ó ní kò sí mo ní ẹ̀ẹ́n ó ní bẹ́ẹ̀ ni ó ní kò sí ní pé òrìṣà kankan ní ìdílé bàbá àwọn tẹ́mi máa ń gbé wọn níbẹ̀ ó ní ìdílé ìyá òun ló wà mo ní ìdílé ìyá yín mo ní ẹ̀mí òrìṣà yẹn ti gbé yín rí ó ní bẹ́ẹ̀ ni sà ó nígbà táwọn lọ ṣòkú ìyá ìyá òun ni ẹ̀mí ẹ̀mí òrìṣà yẹn gbé òun ní agboolé ìyá ìyá òun ok mo ní mọ́mì kí ló dé tó fi jẹ́ wípé ìfèdèfọ̀ òrìṣà yẹn lẹ́ ń sọ nínú church ah ló bá kúnlẹ̀ mo ní ẹ dìde ah ó ní ewu ẹjẹ́ ń wà báyìí mo ní ó ti gbọ́ kí ló dé tó fi jẹ́ pé ìfèrèfò òrìṣà lẹ́ ń sọ nínú ilé olúwa ó ní ẹjọ́ èmi náà mọ̀ mọ̀ ó ní gbà tí kinní kọ́kọ́ ṣe mí tó ọkọ̀ máa ṣe mí wò nínú ṣọ́ọ̀ṣì ó ní mo rò pé ìwọ kinní ó sì ṣe mí nínú ilé olúwa ó lẹ́rù bà mí tẹ́mi yẹn gbé ohun tó ń fèdè fọ̀ ó ní ṣùgbọ́n ìgbà tí dáàdì lugo tí dáàdì lugo tán ni ó yá gbogbo ènìyàn ẹ lọ sórí ìkúnlẹ̀ kẹjẹ́ ká gbọ́ ohùn olúwa ó ní yẹn sàn tó jẹ́ kémi náà múra sí látìgbà náà nìyẹn àṣọ òun ló ti di champion wọn tó ń ríran fún wọn tó ń sàsọtẹ́lẹ̀ tó ń jíṣẹ́ ṣẹ́rí pásítọ̀ dẹ̀ wà ń bẹ̀ ní pásítọ̀ lanu lónìí ah òun ò mọ ẹ̀ sọ fún lónìí òun ò rún òun rò pé ó dáa ní ìgbà tí tẹ̀tí sọ pé káwọn èèyàn mọ gbọ́ pé olúwa olúwa ló ń sọ̀rọ̀ lòun náà ṣe dákẹ́ pásítọ̀ bá káwọn èèyàn pé ah ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ inú ìjọ ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn àjẹ́ ló ń sọ àsọtẹ́lẹ̀ níbẹ̀ àwọn àjẹ́ ló ń ríran níbẹ̀ àwọn àjẹ́ ló ń lead the ló ń lead the ushering department àwọn àjẹ́ ló ń ṣe sunday school ẹ̀yin pásítọ̀ ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí lórí ọ̀rọ̀ yìí àwọn àjẹ́ máa ń sọ àsọtẹ́lẹ̀ tí pásítọ̀ ò bá ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ tí ó sì ní ẹ̀bùn ìtumọ̀ èdè má fi ààyè gba atajà tẹran láti máa sọ àsọtẹ́lẹ̀ tàbí láti máa fèdè fọ̀ nínú church àwọn kìnnìún dangerous kì í ṣe gbogbo jésù táwọn èèyàn ń pè ní jésù tòótọ́ àìmọye àwọn jésù míì tó wà ìdánilẹ́kọ̀ọ́ mi nìyẹn lọ́tọ̀ níjọ́ mi o màá sọ oríṣi jésù mẹ́wàá tó wà fún yín because wọ́n ti fi tan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àníṣe máa ń porúkọ jésù and so what tán máa ń porúkọ jésù bẹ́ẹ̀ nǹkan irú jésù wo lẹ́mọ̀ tán ń pè é so irú àwọn àjẹ́ bẹ́ẹ̀ wọ́n wà nínú church tó yẹ pé wọ́n á mọ bomi òkè rútòdò ìgbà míì ẹ pásítọ̀ gan ò ní mọ ìdí tí gbogbo àwọn ọmọ ọjọ́ ṣe ń ṣàìsàn ẹ kàn rí nígbà míì àwọn ẹ sísan lágbájá calculator wá church lónìí wọ́n sick ah ah choir master ńkọ́ wọ́n sick ah dikin lágbájá ńkọ́ ẹ wọ́n ló rẹ̀ àwọn ah ẹ̀ẹ́dẹ̀ẹ́dì gbogbo àwọn church àwọn mẹ́mbà ó dẹ̀ mọ ṣàìsàn ní ọwọ́ kan náà ní ìgbà kan náà ní àkókò kan náà ẹ̀yin ènìyàn ọlọ́run kí ni nǹkan tó fà á ẹ̀yin ènìyàn ọlọ́run wọn ní kíyèsí wípé there's something fishy ẹ rí chọ́ọ̀chì míì pásítọ̀ ò ní mọ reason ìgbà míì chọ́ọ̀chì á kún èrò á pọ̀ tó bá tún di ìgbà kan á tún fà hàn tún ní wá mọ́ kí ló ń ṣẹlẹ̀ kò ní yé pásítọ̀ ó a máa ń perú ọfà yẹn ní ọfà àkúnfà àkúnfà tí chọ́ọ̀chì bá kún ṣáà á tún fà díẹ̀ kì í ṣojú lásán àjẹ́ tó ń dá wàhálà ilẹ̀ náà òun ni pásítọ̀ tún yàn nínú àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́fà tó ní ká lọ bá àwọn obìnrin rẹ̀ parí ọ̀rọ̀ òun náà wà nù wọn wọn ẹ̀dẹ̀mọ̀ pé náà ni òun náà dẹ̀ ló ń ta wọ́n lọ́fà àwọn aṣojú bẹ́lẹ́kẹ́ bá tẹni jẹ́ àwọn ìkà ajámọ́lé kánnátà tọwọ́ bọṣọ àwọn ìkà abánirìnrìn àjò sọ́nidó lórí burúkú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí gbogbo ìjọ tẹ́ ẹ̀ lọ gbogbo church tí àwọn ìka burúkú yìí ti ń ṣe operation lórúkọ jésù ọlọ́run kó rán iná wọbẹ̀ ọba àwọn ọba kó tú àṣírí wọn àwọn nìkà tó jẹ́ pé wọ́n mọ́nítọ̀ gbogbo nǹkan tí pásítọ̀ ń ṣe wọ́n mọ́nítọ̀ gbogbo ẹbí tìgbà mí ti pásítọ̀ bá ní à ó dàbí pé a máa kéde ìsọjí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta olúwa ní ká gbàdúrà yẹn ìṣọ́ òru dẹ̀ la máa fi ṣe gbogbo a máa gbàdúrà àwọn tó ń yọ̀jọ́ ilé ẹnu ẹ ti sọ àwọn àjẹyẹn náà ti gbọ́ so ìgbà táwọn náà ti gbá wọn mọ̀ lọ plan torí pé wọn kì í ṣàjẹ́ òde àjẹ́ inú ilé ni wọ́n àwọn ọ̀tá inú àgọ́ tó ń ṣílẹ̀kùn sílẹ̀ fún àwọn ọ̀tá ẹ̀yìn odi àwọn ẹ̀kúnlé lọ̀tá wà àwọn inú ilé la ṣe ní ń gbé àwọn làjẹ́ tájọ gbé bíbélì dání tájọ ń kálẹ́lúyà àwọn làjẹ́ tájọ ń kọrin ọpẹ́ àwọn làjẹ́ táyàn sínú ìgbìmọ̀ ìgbìmọ̀ ìjọ àwọn church committee tó sì jẹ́ pé àjẹ́ ni wọ́n ìkà ni wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin pásítọ̀ jẹ́ ká wà nínú ẹ̀mí ẹ̀ rí ìjọ míì àwọn tó ń sàn dá mẹ́wàá déédéé àwọn oníṣẹ́ wọn mọ̀ dojú why ẹ rí chọ́ọ̀chì míì táwọn ẹlòmíì tán bá ti give testimony tán ti sọ tán lọ ń ṣe nínú ayé wọn ìgbà náà nìkan burúkú abẹ́ sí ní ṣẹlẹ̀ sí wọn why àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì ti rí wọn àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì ti mọ̀ wọ́n àwọn àjẹnu ṣọ́ọ̀ṣì tí ń tájẹ́ ti wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn mẹni tó bá ń ṣe dáadáa àwọn tó bá ń ṣe dáadáa tó jó lóòótọ́ yẹn wọ́n mọ̀ ta wọ́n lọ́fà ìrẹ̀wẹ̀sì tàbí kọ́ mọ̀ ta wọ́n lọ́fà ṣìṣe ṣìṣe yẹsà kì í ṣojú lásán ṣe mọ̀ pé àwọn àjẹ́ tá à ń sọ tí inú ṣọ́ọ̀ṣì bá tutù wọ́n lè máa ṣèpàdé wọn nínú ṣọ́ọ̀ṣì tájẹ́ ṣọ́ọ̀ṣì tí ó sọ fáwọn àjẹ́ òde pé ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ jẹ́ ká wá ṣèpàdé yẹn nínú ṣọ́ọ̀ṣì wa ah, ṣọ́ọ̀ṣì yín kẹ́ nínú ilé olúwa nínú ilé olúwa kí ni ẹ wo orí pẹpẹ ṣọ́ọ̀ṣì wa tutù bọ́jọ́bọ́jọ́ bíi imú ajá á ní ẹ̀ẹ́n ó dá ọ lójú ó dá ọ lójú ẹ mọ ọba nǹkan kan ò lè ṣẹlẹ̀ ní kíni pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín kọ́ tó bá wà mọ̀ páńṣẹ́ pàdé bẹ̀ ní kíni ó mọ̀ inú ẹlẹ́ni tí ó jẹ́ pé mo ti fún ní nǹkan jẹ tí mo ti fún lówó tí mo ti fi fọ́ lójú kó lè mọ̀ ẹ wo orí pápá ẹni ẹja dúró sí ẹ wàá rí olórí àwọn ẹlẹ́yẹ yẹn ni ó wàá dúró sórí púpìtì tí ó bà lórí púpìtì tí gbogbo àwọn àjẹ́ tó kù ó pè tí wọ́n yí pẹpẹ ká ibẹ̀ ni wọ́n ti máa ń ṣèpàdé lọ́jọ́ márùn márùn. àjẹ́ kan jẹ́wọ́ nígbà kan ó ní pé ní orí pẹpẹ chọ́ọ̀chì wọn làwọn ti máa wá ń ṣèpàdé ó ní tó bá ti di alẹ́ sátidé òru sátidé mọ́jú sunday làwọn máa wá ń ṣèpàdé níbẹ̀ ó ní tó wá ṣẹlẹ̀ ní pé táwọn bá ti ṣèpàdé tán àwọn ó yàgbẹ́ sórí pẹpẹ àwọn ó bì sórí púpìtì wípé èébì yẹn làwọn pásítọ̀ máa fara kó lórí pẹpẹ wípé tá bá ti wá dórí pẹpẹ pásítọ̀ tó ti plan gbogbo tí ó wàásù tó bá ti dórí pẹpẹ gbogbo ẹ̀ máa fò lọ akàdédé pé èmi ìrẹ̀wẹ̀sì ń mí sí òun láti inú wa kò ní mọ reason ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ajáwáfá ká gbàdúrà gidi kórìí wa mọ́ gbàbọ̀dé ẹ̀yin ènìyàn ọlọ́run so àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan tó dangerous burúkú burúkú ṣùgbọ́n n tó ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ ò fura sí àwọn kinní ọ̀pọ̀lọpọ̀ ò kíyèsí wípé àwọn nǹkan wọ̀nyí ó ń ṣẹlẹ̀ oríṣi ìsọ̀rí àwọn àjẹ́ kejì tó wà nínú church yàtọ̀ sí àwọn àjẹ́ ẹ̀yẹ lẹ́yìn àwọn yẹn òun ló tún wá ku àwọn Pentecostal witch now Acts of the Apostles chapter eight Acts chapter eight láti verse nine ẹ mọ̀ gbọ́ o ṣùgbọ́n ọkùnrin kan wà Acts of the Apostles chapter eight láti verse nine ṣùgbọ́n ọkùnrin kan wà tí à ń pè ní Símónì tí tí máa ń ṣe oṣó ní ìlú náà ṣẹlẹ̀ kí ló máa ń ṣe sorcery sorcery sorcery ní ìlú náà tí sì máa ń jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria a máa wí pé ènìyàn ńlá kan ni òun ẹ mọ̀ gbọ́ o ẹni tí gbogbo wọn bu ọlá fún àti èwe àti àgbà ń wí pé ọkùnrin yìí ni agbára ọlọ́run tí à ń pè ní ńlá <laughs> ẹ ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ bewitchment ẹ rí bewitchment. ó ní wọ́n sì bu ọlá fún ní fásitì eleven nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn ẹ wo fásitì eleven yẹn ní English and to him they had regard because that of long time he had bewitched bewitched bewitched ẹ̀yin tẹ́ english bible king james ẹ̀ wọ́n bewitched he had bewitched them with sorceries ó ti bewitch wọn àwọn àjẹ́ nìyẹn ṣe rí ẹgbọ́ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń sọ pé wòlíì ni wọ́n àjẹ́ ni wọ́n àwọn àjẹ́ funfun púpọ̀ ló ti sọra wọn di wòlíì ṣe rí àwọn àjẹ́ àwọn pentecostal witch àwọn charismatic witch àwọn yẹn wọ́n ń fò lọ́pàdé o no wọ́n ń lọ́pàdé òru o wọ́n wọ́n wọ́n wọ́n ń fìgbà lẹ́fọ wọ́n ń fi wọ́n ń paradà dẹyẹ o wọ́n ń paradà di olóńgbò o no no no no no no no wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ti ẹ̀mí àjẹ́wà nu wọn torí pé símónì oṣó ni wọ́n onímọ̀lẹ́ pé símónì oṣó àti jésébélì àjẹ́ náà ẹ tún wo chapter thirteen máa ka láti fa six ìwé act chapter thirteen láti fa six ẹ máa gbọ́ o nígbà tí wọ́n sì la gbogbo erékùṣù jáde páfò wọ́n rí ọkùnrin kan oṣó ṣẹ́rí bẹ́yẹn wizard oṣó sorcerer wòlíì èké ṣó ti yé yín báyìí oṣó ni o ó sì tún jẹ́ ó tún pretend bí wòlíì àwọn èèyàn tún pè é ní wòlíì bọ́ tó ṣó ni ṣẹ́rí ẹ̀yin kan wà ẹ̀ lẹ́mìí kíyèsára gbogbo ẹ̀ tẹ́ bá ti tó bá ti sàsọtẹ́lẹ̀ sí yín ó ti di wòlíì ọlọ́run nìyẹn ẹ ti kúnlẹ̀ síwájú ẹ wò gàngàn ọlọ́run má jẹ́ kán gbọ́wọ́ burúkú lé yín lórí ọwọ́ ìbọ̀dè ni wòlíì aṣàdúrà ṣẹbọ gbélé àwọn kan lórí náà ṣògonu ọwọ́ ẹ wo bí ẹ ṣọ́ra ẹ̀yin èèyàn yín ẹ má jẹ́ kí gbogbo èèyàn máa dédé dáwọ́ lé yín lórí ẹlòmíín nú yín ẹ mọ̀gbà tẹ́ ṣe lọ kúnlẹ̀ síwájú símónì oṣó níbi tẹ́ ti ń wá ní tí ò sọnù kiri ṣe rí ẹ ṣọ́ra fún ìran ìran ìran ìran ìran yín wá tẹ́ fi ń ṣèrànràn ìyanu ìyanu ẹ̀yin ò mọ̀ pé ìyanu kan máa yọrí sí ìyọnu ni ẹ ṣọ́ra o ọ̀pọ̀lọpọ̀ yín wá ẹ̀ ń wá ẹ̀ ń wá ìyanu kiri ẹ̀ sì ń fi Jésù oníṣẹ́ ìyanu lẹ̀ ara tó sọ ogun di púpọ̀ nínú ayé àwọn ènìyàn rẹ o Bíbélì sọ pé wọ́n sì rí ọkùnrin kan oṣó wòlíì èké júù orúkọ ẹni tí ń jẹ́ bá Jésù ṣẹ́túgbọ́ ṣẹ́ni pé ìkà làwọn èèyàn yìí orúkọ ẹ tún jẹ́ bá jésù bá jésù bá jésù ó tún jẹ́ bá jésù ó ń fi bá jésù yẹn dìsípò àwọn èèyàn ẹ mọ̀ tún mọ́ bá jésù ọmọ jésù wòlíì èké ni tó sì tún pèrè lọ́mọ jésù ha ẹ rí àjẹ́ mi tẹ́yìn ń pè ní wòlíì á máa ṣiṣẹ́ àfọ̀ṣẹ á máa ṣiṣẹ́ oṣó á dẹ̀ tún mọ gbére ẹ̀ ṣe pé pé tó bá yẹ kó ń bá mú mi ìmúrúkọ jésù irú ṣẹ́rí irú wọn ló máa ń ṣe kíní kan ń pè níṣẹ́ wòlíì tẹ bá ń gbọ́ tán bá sọ pé ṣe wòlíì ah! ẹ ṣíyàn ẹ mọ́ dùn ó gbọ́bẹ̀ iṣẹ́ wòlíì àwọn wòlíì tó ń ṣọṣẹ àwọn wòlíì tó ń gún oyin wòlíì tó ní kẹlọ́ ra yọ̀ wá wòlíì tó nípa àwọn máa fi ewúrẹ́ àwọn máa fi ṣiṣẹ́ fún yín ṣe rí ẹ kàn ń pariwo sóńgbà mi ń pariwo àjẹ́ àwọn àjẹ́ kan wà nínú ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ̀ fura sí àwọn àjẹ́ orí pẹpẹ wà àwọn pulpit witches àti àwọn pew witches àwọn pentecostal witch doctors àti àwọn charismatic witches bẹ́ẹ̀ ni wọ́n wà káàkiri tó pé táì ni wọ́n so kọ́rùn tí wọ́n fi kọ́là sọ́rùn àjẹ́sì ni wọ́n ẹ̀yin sì rèé ẹ̀ ń pè wọ́n ní dádì ẹ̀ ń pè wọ́n ní man of God ṣùgbọ́n ọlọ́mọ̀pá jẹ́ ni wọ́n ẹ ṣọ́ra gbogbo àwọn iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe wọ̀nyí wọ́n ti fi destroy image wọ́n ti fi destroy destiny ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n dẹ̀ ń ba wọ́n wọ́n wọ́n wọ́n ba wọ́n fẹ́ máa ba ayé rere jẹ́ wọ́n lè ba ayé rere jẹ́ náà torí ayé ara wọn náà máa bàjẹ́ bóyá rú wọn ló ti lọ tẹ́rí sí tó bá yẹ pé rú wọn ló dá wọlé ẹ lórí tó sọ di nation fún ẹ o ti ní problem tó bá yẹ pé ru àwọn àwọn wòlíì àjẹ́ báyìí tó bá yẹ pé àwọn náà sọ di nation fún ẹ tán yàn ẹ ní díkìn wọ́n ti dákógun ayé ẹ ìgbà tó ṣe tó di díkínẹ́sì tán yẹn níyà àjọ irú èèyàn wo ni pásítọ̀ tó lè hàǹdì lé ẹ lórí pásítọ̀ tó sọ fún ẹ wípé ọ̀rọ̀ ẹ jẹ mọ́ pé kó o níbàálòpọ̀ pẹ̀lú ẹ o ò ti mọ̀ pé mi àjẹ́ ló wà nínú ẹ̀ pásítọ̀ tó sọ fún ẹ wípé àwọn máa lọ ṣètò àdúrà kan létí ibojì òkú lóru ẹ̀yin ò ti mọ̀ pé mi àjẹ́ ló wà nínú ẹ̀ pásítọ̀ tó ń sọ fún ẹ pé táwọn ò bá tí ì dé tí òkun kò tí àdúrà ò tí ì gbà ẹ̀yin ò mọ̀ pé mi àjẹ́ ló wà nínú ẹ̀ pásítọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló jẹ́ pé tán bá lọ Jerusalem tán bá dé ni wọ́n máa ta omi wọ́n máa ta omi òróró Gálílì ni wọ́n máa ta omi omi omi omi omi Bẹ́sáídà ni wọ́n máa ta omi adágún Bẹ́sáídà ni wọ́n máa ta omi adágún Sílúámù ni wọ́n máa ta igi tí áńgẹ́lì fi ń ṣe rírú omi <laughs> ni wọ́n máa tàtàkùtà ṣẹ́ẹ́rí gbogbo yín àwọn nǹkan tẹ lọ́ọ̀rà yẹn nǹkan tó dangerous ni òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹrẹ́ lómi àmọ́ àmọ́ ló ń ṣe o a máa rò pé ìdílé bàbá ológun ti wá náà chọ́ọ̀chì burúkú tó lọ torí bọ̀ ni ẹ̀yin ò mọ̀ pé kì í ṣe gbogbo chọ́ọ̀chì ni chọ́ọ̀chì àwọn ibìkan wà tó pé sínágọ́gù sátánì ni wọ́n ẹ ṣọ́ra ẹ jọ kẹ́ tó torí bọ̀ chọ́ọ̀chì ẹ jẹ́ kẹ́mi mọ́ tọ́ yín sọ́nà kẹ́ tó torí bọ̀ chọ́ọ̀chì ẹ béèrè lọ́wọ́ ọlọ́run àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òróró tọ́pọ̀lọpọ̀ yín máa ń rà lọ́wọ́ àwọn wòlíì ṣé wòlíì gidi ló ń ta òróró fún yàn wọ́n wá ń ta òróró fún ẹ ní ten thousand wọ́n ń ta òróró fún ẹ ní thirty dollars wọ́n ń ta òróró fún ẹ ní hundred dollars gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ń ta òróró fún yín ní seventy thousand naira gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ bewitchment bewitchment gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀mí burúkú tó fi yín sínú ìgbèkùn lórúkọ Jésù ìdè wọn lára yín kó já gbọ́ ibi tí wọ́n dè ọ́ mọ́ ẹ̀mí mọ́ kó tú ọ sílẹ̀ ẹ rí àwọn chọ́ọ̀chì míì wọn àwọn èèyàn á sọ pé àwọn ti fura tí chọ́ọ̀chì yẹn téèyàn bá débẹ̀ wọ́n gbàdúrà fún èèyàn ó dolówó èèyàn ó ní gbogbo nǹkan èèyàn ó rí ṣẹ́gun ṣùgbọ́n téèyàn ò bá lọ chọ́ọ̀chì yẹn mọ́ ogun yóò padà kí ló fà á wọ́n ti dèṣẹ̀dá ayé mọ́lẹ̀ so àwọn àjẹ́wà dáadáa lórí pẹpẹ àwọn àjẹ́wà dáadáa nínú ilé olúwa ẹ ṣọ́ra fún wọn pásítọ̀ tó di pé kò lè ṣe kó má ṣe pè é tí ó mọ ṣépè tí ó mọ fi èpè halẹ̀ mọ́ gbogbo àwọn ènìyàn tó yẹ pé tẹnìkan bá ti tó bá ti ń bá tẹnìkan bá ti ń bá jà báyìí tàbí pé ẹnìkan ò wá chọ́ọ̀chì mọ́ yóò ní káwọn èèyàn nawọ́ sókè ọwọ́ òsì ó yẹ nawọ́ òsì sókè àwọn tí ò wá chọ́ọ̀chì mọ́ báyìí ni ó ṣe rí fún wọn báyìí ni ó ṣe rí fún wọn ẹ̀mí àjẹ́ ni ẹ̀mí àjẹ́ ẹ̀mí àjẹ́ ẹ̀mí àjẹ́ so àwọn àṣírí ìjìnlẹ̀ tó yẹ kí a mọ̀ òun nìyẹn